ajma'in ọjọ́ ti lọ bọ̀tá bóyá béèrè méjì. ok tí wọ́n wá náà àti sàdéhùn fún wọn. ẹ má wulẹ̀ tí wàá gbà mí kalẹ̀ ẹ̀já dáhùn táwọn àtàwọn. wa wa rahmatullahi wa barakatuh nípa kínní. náà. tí wọ́n ń ṣe nu àbí ọ̀dà. ìbéèrè ńláńlá làáfàá béèrè orí bí ọ̀rọ̀ ní health insurance náà yìí. àfáà ní kí ni sẹ̀rí àwí ń pa kéèyàn máa ṣòwò cryptocurrency. ẹ mo deliver lecture kan for two hours lórí cryptocurrency kẹtọ́sù kan àbí bóyá ori orí ìmáàmù tọgbọ́ àfọ́ oní cryptocurrency bóyá ká orí ìmáàmù kókùmọ̀ ní ọwà recorded àti audio Eh, àti slice rẹ̀ náà for about two hours or more than two hours a lè máa wá sọ gbogbo ọ̀rọ̀ cryptocurrency ní ìṣẹ́jú díẹ̀ àmọ́ márùn ni pé ọ̀rọ̀ cryptocurrency ní àgbáyé ó léwu nù o volatility rẹ̀ pọ̀ o bó ti lè bẹ́ sókè bá òun bẹ́ẹ̀ náà ló lè ṣe kínní ló lè já wálẹ̀ dò ara ń táwọn àfáà ń wò náà nù pé á eléyìí fẹ́ jọrú ń tá a wí lánàá bíi tẹ́tẹ́ ni o gbà owó tí máa ń fò bàn òun báyìí <laughs> gbogbo ń tọ́ bá sì fò bàn òun ó ṣeé ṣe kó ṣe kí ọjà wálẹ̀ dò cryptocurrency yìí ní two thousand and nine àkọ́kọ́ pé wọ́n kàn ná bitcoin láyé it was in two thousand and nine ọdún mélòó nù sẹ́yìn just eleven years ago kìí ṣe ọ̀rọ̀ ọdún láéláé kan wọ́n náà béèrè bá a ti ní náírà wa ń lù sí value yìí béèrè èlò ní value náírà two thousand and nine ó béèrè value náírà ní 2021, thousand wo difference rẹ̀ wàá wò ó sí ti kíni bitcoin arákùnrin tọ́kọ́ ná bitcoin ní 2009 lẹ́yìn tí Nakamoto introduce rẹ̀ wọ́n ló fi ra kíni pizza tẹ́mọ̀tí ń jẹ́ pizza kí la lè fi jọ lọ́dọ̀ ju ambi ẹ́n búrẹ́dì kọ́ jákàrà ó ṣe wọn àfa àkàrà èbó nẹ́nu jákàrà èbó bíi mẹ́mẹ́ èbó nẹ́nu pizza oúnjẹ wọn lamẹ́ríkà nù. No ó fi ra pizza méjì ẹ pé èlò lọ́sàn láti ra pizza méjì ten thousand bitcoin that was in two thousand and nine èlò wọn ń ta pizza ẹyọ kan lamẹ́ríkà ó ní grade grade grade pizza pọ̀ bí ọ̀lẹ̀lẹ̀ ẹlẹ́mi méjì àtẹlẹ́mi mẹ́ta àti yìí náà ni àmọ́ gbogbo pizza wọn láyé kò gbọ́dọ̀ ju twenty dollars lọ láàrin ten five ten twenty dollar àwọn àwọn tọlọ́ba tiẹ̀ ní ọ̀wọ́n tó bá ọ̀wọ́n jù nù òun five ń bẹ <laughs> èèyàn wá fẹ́ ra pizza méjì èló ló ní ìdá àti san ten thousand bitcoin ní lọ́dún o tọ̀ láàrin two thousand and nine di two thousand and twenty one ọdún mélòó ọdún mọ́kànlá bitcoin ẹyọ kan kìí sọ̀rọ̀ ten thousand bitcoin mọ́ o bitcoin ẹyọ kan wá di sixty thousand dollars kò sí owó tó bìhéèvù báwọn rí láyé ní gbogbo ọjọ́ tó máa nẹ́bí adama ti náwó moving from point zero zero zero zero zero zero zero zero two one. wà nùbẹ́ ní èèyàn kó ten thousand lọ́wọ́ fún tó ta pizza méjì ni a single unit of bitcoin today is more than sixty thousand dollars. ìwọ́n tó bá wá ní sixty thousand tó fi ra bitcoin kan lónìí <laughs> bó bá dọ̀là tó padà di tí wọ́n máa fi ten thousand ra pizza méjì mo lọ wọ́ torí ẹ̀ làwọn àlùfáà fi ń ké o àwọn àfọ bitcoin kalẹ̀ tábà pé wọn fẹ́ tá a rà ni wọn fẹ́ àtàtà wọn ni àmọ́ wọ́n ń fún wa lára pé ẹ ṣe pẹ̀lẹ́ o ọjọ́ pé kinní yìí ordinary ni bóyá nǹkan kan ń bẹ lábẹ́ rẹ̀ kọ́mọ ipa àwọn kan yọ padà yọ <laughs> wọ́n padà yọ ṣọ́ọ̀kì mọ́ <laughs> wọ́n sì ti yọ rí ebe mẹ́mẹ́mẹ́ nígbà táwọn Alfa kìlọ̀ mẹ́mẹ́mẹ́ fún yín tẹ̀ gbọ́ nígbà wọn yọ ń gbọ́ torí náà ẹ ṣe pẹ̀lẹ́ o ẹ wá rí bitcoin tó jẹ́ wá jẹ́ haramu òun lè dẹ̀ bá fi ń ṣe ń tọ́lọ̀ wọ̀ fẹ́ àwọn tí ń lò ó fún illegal activities gbogbo àwọn tí ń lò ó fún illicit practices and businesses gbogbo eléyìí ń haramu pọnbẹlẹ àmọ́ èrè yìí tí ó tiẹ̀ jẹ́ halal yìí náà trading in bitcoin and other cryptocurrencies ó léwu tí mùsùlùmí ọ̀fẹ́jú rẹ̀ dáadáa ẹ bọ́ ọba lówó tó dà síbẹ̀. Si ìmọ̀ràn tèmi ni pé mẹ́jì ojú owó tẹ́ jẹun o àmọ́ lé ẹ̀kúnrẹ́rẹ́ kí ni ìdájọ́ rẹ̀ tàbí ní sàbòsí ẹnìkan òní mo ní mo ṣe a lecture of more than two hours on cryptocurrency àfa àbẹ́lòmíì bàbá rí ìmọ̀ọ́mù ọmọ ìbéèrè kan sí náà. kíní wọn sọ̀rọ̀. ó ń ṣe kíni. ó ń tọjà lọ́jà. náà. wọ́n ń gbé kọ́mọ kọ́kọ́ owó ètùtù. wọ́n sọ pé kíni. kọ́kọ́ owó ètùtù. owó. ètùtù. owó ètùtù. náà nínú ọjà ṣé irú èèyàn bẹ́ẹ̀ ṣe kó iye ọjà ilé àti owó kò tó lé. ọlọ́run ò ní já nájà tí yóò kó bá wa o ẹ dákun ọ̀rọ̀ pàtàkì làáfà wí o mo wí fún yín lánàá mo ní gbogbo ẹbọ tọ́lọ̀ ń ti fa àwọn àfa àná parẹ́ ń ti ń gbọ́nà ẹ̀bùrú wọlé padà o ara ẹ̀ làáfà wí àwọn kan kiri ọjà kí lóòótọ́ nísìnyí kẹ́ wá sanwó ètùtù gbogbo ọmọ mùsùlùmí ìtumọ̀ ewé ètùtù ni pé wọ́n fẹ́ fi wáyọ̀rí wọ́n fẹ́ fi wá ìyọnu nǹkan kan òòṣà kan àbẹ́ẹ̀dá kan ìtumọ̀ owó ètùtù náà bọ́ ọ bá ṣe irú rẹ̀ orúbi oyin lọ́dọ̀ ọlọ́run kọ́ra bó kéré kọ́ra bó yẹ pé ní wọ́n náírà wọn ní òmu wa anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni dakala ni rọju dakala rọju ni nara fi zubabati anabi lẹni kan ma wọná nítorí eṣinṣin kọ́mọ́ntì ni eṣinṣin kí ló fà á wọ́n fẹ́ kọjá ń bì kan àwọn méjì wọn á ní àwa ń sọ̀rọ̀ lọ́wọ́ yàn yín o ẹnìkan ò ní kọjá yàn yín àfi kó rúbọ wọn làwọn ò ní nǹkan kan àwọn orin àjò ni wà mẹ́ran lọ́wọ́ dípò bá pa nǹkan dáàbò wọn òòrè ṣinṣin ni kọ́dà bọ́ pé ṣinṣin ọ̀sá ti dà ní ẹ pé ní orúkọ òòṣà yìí ọ̀pá ìṣinṣin kan ìtọ́jú ọmọ náà sínú o gbogbo ntọ́lọ́wọ̀n ọ̀bá gbà ọ̀gbá ńláńlá rẹ̀ kò sì gbá kínní ọ̀gbá kékeré rẹ̀ náà ẹ má fojú kéré rẹ̀ gbé yẹn èlò náà ni wọ́n mú alówó ètùtù ìtumọ̀ owó ètùtù ni wá ṣe bọ pẹ̀lú ọlọ́run wá da nǹkan mi pọ̀ mọ́ ọlọ́run ìmọ̀ràn mi wá ni pé ẹ má jẹ́ wọ́n máa dá jìnnìjìnnì bo mùsùlùmí unnecessarily nínú jọ̀wọ́ ètùtù lọ́jà tó ṣe pé lẹ́jọ́ níní ẹ̀yin náà kóra yín jọ lẹ́yìn tọ́rọ̀ yé ni. Lo, ja, pé ẹ dákun ẹ máàkì àwọn ṣọ́ọ̀bù tiwa yìí bẹ́ẹ̀ bá ń gbowó ètùtù bẹ́ẹ̀ bá débẹ̀ ká bò ó. àbótí rí nu àmọ́ káwa náà máa gbé ẹ̀sájà fún wọn ẹ̀sájà fún wọn tí ó kó bọ́ lọ́dọ̀ ọlọ́run. nàìjíríà ò fààyè gbà kọ́ wà lọ́jà kẹ́nìkan máa wá sọ fún ọ pé bọ́ọ̀ bá sanwó ètùtù á ti ṣọ́ọ̀bù rẹ̀ ń bó. nínú òfin nàìjíríà constitutionalist gbogbo bí lọ lẹ́tọ́ àti ra property sí lẹ́nìkan ò sí gbọ́dọ̀ pé kó kó mẹ́ bí ọlọ́ba ní ṣọ́ọ̀bù rẹ bó di rẹ́ǹtì ẹ̀ náà ní o ti ní interest nínú property náà ọ̀pọ̀lọpọ̀ gbàlà wa náà ní mẹ̀tọ́ wa láti wọ́n máa fi lọ kú lọ́nà wa àfa mọ́sánwó ètùtù ọlọ́run níjà sanwó ètùtù tí ó kó bá wa lọ́dọ̀ ọlọ́run o. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين